إن الله يعلم ما يدعون من وهو العزيز الحكيم وتلك الأمثال نطلبها للناس وما يعقلها كل خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين ما أوحي إليك من الكتاب وأقم الصلاة الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون ولا تجادلوا أهل الكتاب إلا بالذي أحسن إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم أنزل إلينا فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من وما يجحد بآياتنا إلا الكافرون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 وبعد السلام عليكم ورحمة الله وبركاته ini Ramadan Salometa ni ọdọ́ 1438 kó ẹkì alẹ́pàá Gregorian calendar ìmí ni ti mẹ́ ìkó may twenty may twenty nine two thousand seventeen karatuwa ade aya forty ko aya forty lẹ́hùn àti karatuwa kàdé aya kwanoji aya forty suratu ankabutu dama obi sura ti suratu ankabutu sura suratul ankebuti sura ya gara rẹ eki akọla lọla gara ọla gara rẹ ní karatu ayatanu yìí wọn náà ẹnkì dọla gara kò dùn wá màdùkí sura yìí wọn ní karatu ayatanu yìí wọn dẹ ìkùtánà wọn lẹ yàdábà kà ń مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون طيب. aya 41 ebi sura kidai ungalaha kanwa yani mathalu alladhina ittakhadhu min duni llahi awliyaa ujiwe mbogi gwoyu awliyaa waliyi sokare imudo wowo imudo awliyaa waliyi ẹnẹ kò nà wọ́nyún kẹ̀dùbí yámọ́ kàkí àgbẹ́ oyí rẹ̀ kí dín ọ̀rọ̀rùn òun adé yóò tẹ̀ wòlí ìlẹ́dẹ̀ ẹ̀nà kànyà ìyá òun ẹ̀ kwàdọ̀ ẹ̀fẹ̀rẹ̀ kórí òun dọ̀ wọ̀rí ìwẹ̀ ẹ̀dójínú ìyẹn kó máa yán ọwọ́ ẹni àdúgbò èkì àti wọ̀rí èkó na wọ́ adójínú ọgẹ́gẹ̀rẹ̀ ẹni ẹ̀tẹ́ na ọgẹ́rẹ̀ wọ̀sàláhù subhanahu wa ta'ala aláhù dúpẹ́ kó na múdùdì wọ̀rí ìhùn kẹ́dọ̀ lẹ́yìn ọwọ́ kẹ́kwàdọ̀ tọ́dọ̀ tọ́rọ́ka kẹ́dọ̀ yọ lẹ́wẹ̀yìn ọwọ́ ayé ìwọ̀nyọ́ ni mẹ́tọ́lù lẹ́dí na tẹ́kọ̀dú mìndú ni lẹ́yìn òlìyà á òyìwé òbẹ́kì wọ́nyú amárẹni yóò múnẹ̀ amágbẹ́nẹ òmúnẹ̀ àmì protector bókì agbóyún wọ́n ni a ti bí mi ọlọ́run náà min dunillahi lubi allahu yana te makona allahu yana te tana makonya mawali umune amuwali ilai inube ma ti wali ekisa wali otu ti ma te ti ugbo ojo emda ti wali ekidoko ma do ma lubi ojo ma tare ni ojo dabani aka ma nibi ojo le abeka ma re ojo ìyànú bí kàmú ní àmàrẹ ní yóò ẹ̀dẹ̀ ẹ̀yọ́dúnmọ̀ ìkùrọ̀ ánì ẹ̀yọ́dúnmọ̀ ìwà àdìsí yá bi muhammadu àbí lẹ́mdà wọn ò dúnnẹ tó núgbà níbi muhammadu ni ògùgbù ọjọ́ onúgbò mà kọ́ e tíyàn aliyebu hadithi ya nabi muhammadu wòlé ọgé lẹ́tì ìjọ̀bú dẹ̀ àmá tètè wọ̀lé ìmá tètè gbọ́jọ́ tàkàmù nà tètè mú mẹ́rin ìmá dábẹ́lẹ́ kùránì ọjọ́ tẹ̀sọ̀lùká lọ́la àmọ́ wọ̀lé àmì i ìṣọ̀lùká má ìyàwó kọlà ló ami awulia mbebo ojo oduma de do pa mbebo to lukama ko lukama ojo tilale mbebo anibi ya muhammadun sallallahu alayhi wa sallam yoduma do pa ami karama tilola madu anibi humado e uchodi jo won apako yolukamu yolukama tejane jani, jani mbe bodo kwata ma de bia ma we ile nga nibi amma nibi ji yama nini anibi mda ha che be le katane ka kuma anya biara ni yo yo ka wo ya na babai yama yamani abai ya ya ji yama ne go fe wona bai on da ko waisul karni sẹ́ndẹ̀ ká níbi ọ̀la ń kà òun ẹ̀sọ̀ kọrọ ní ìbò yẹ́mẹ̀ ní ìtse alùpàwọn làwọn adẹ́ alùkàlíhun dẹ́kun iye kìbí kìsí àmọ̀là ń yé wọn agbóyún ń yé wọn tabalẹ̀ tó dabalẹ̀ ọjọ́ anyá ọmọ adọ́ ọjọ́ lẹ́fọ̀ iná bí dúkìsí alùkì náà bí kọjọ́ ajẹ́ wọn tánà ọ̀hún fẹ́yìdùn náà ó mọ̀ we enya kere ba do yole ona ge anya le ke yue ko ma anya dele de ani bi won ka gbogbo ani bi ka won ye jẹun ko e ko we ro yi gbele Ajá ni jẹ́ náà sàn án abẹ́rẹ́ àwọn àtẹ̀lẹ̀ lè nìyí. ẹni dìde ló ń fi sẹ́ni náà bá kàrí kejì náà dédé fi sẹ́ yírù náà ń mà ẹ̀hún kà níbi yọọ ń yà ọ́ ọlá dọ́ yọ ẹ̀kọ́ kó wà. àmọ́ kọjú ẹ̀rẹ̀ àníbi ẹni ẹ̀rẹ̀ mẹ́rẹ̀ kọ́lí mẹ́dọ́ omi mú dá mẹ́dọ́dún mẹ́lọ́tì kábẹ̀rẹ̀ ńkú mẹ́dọ́ yìí náà wéré náà ma o kuro la mam du kur ma o kurana la mam du kuro le me albaraka ya teketa wala me aniri kele ma yo abalen to de le ya daba te shirko alu abo ma go ne ti ka do ori ojo ele ta ma mu wo ojo dun mu wo anibi dun wala ma je bi ojo eju tabale tabale òun lẹ́nu aya wá dùnkún yakọ̀kọ̀ ló yí mà rẹ̀ yẹ́ ní ojú ògbókì wọ́n yí òbé dọ̀ wọ̀rí màtíṣù wọ̀rí ọ̀gẹ̀ tí a lẹ́ wọ̀rí ní náà tí táwọn àyà wọ́n yí lẹ́ adọ́mọ́ ọ̀dọ́ ogúrú máa dà láwọ̀ ẹ̀ náà tẹ̀

unyi ihe gbe ŋun oke alu yi ohun ohun dɛ onyi ekuduku yi ate ŋu odun yine kuduki ate gara ɔgɛlɛ ŋɛnɛ ki gbɔnyɛ ŋu omunɛ ɛŋu e lɛlɛ one ɔmadu wɔli lɛ oyiyi lɛ o lɛ ɔabɛkɔ ma ɔ àbẹ̀kí ìgbà ìgbà igbi ìgbà okùnlé méjì ìgbà òkolo lẹ́yìn ẹ̀hùn wéyún ndù kíjọ wọn gbẹ́ omi àkókà wà lọ ìmí ọdọ́ kẹta ẹ búkì tẹ́gìdẹ́ yìí omi àkókì wà lọ yìí ìwúyàn máa ọjọ́ ẹ̀bọ̀ ọjọ́ kí àmọ́ nàbí ó máa máa yín òmìnira àmọ́ bẹ́ẹ̀gì ní òdèrè wá gúnmọ́ yín lọ omi àkú pọ́nà ó dé ní kí ní omi àkú ìdẹ̀bì bòkòlò ọdún ọ̀nà nẹ́ẹ̀tẹ́n yín mi tí a gbogbogbogbo dùnwá ẹ̀rẹ̀ ẹnẹ apàbùtán yà á pabọ̀ ń ẹ yà á pa ń igogo ẹ̀ẹ̀ẹ̀ ẹ̀wìn

ìmúyín lẹ wúlọ́ ẹ̀wúlọ́ kì wúlọ́ yìí òkùnú yín kò dédé òun mú yàríyàn níbi o mú yàríyàn ó nùgbò dè ń wúlọ́ ó dè níyọ́ omi ó nùgbò nóde yìí kẹ̀kẹ́lẹ́ kò agbóhun pàábóhun parí òun òun yìí that accommodate the instead of the vice versa. ẹnẹ kọ́ ànẹ̀ kó tí rẹ̀ pìọ̀tá lè omi ìjọwó owó lè wó yóò kúkú ń dú omi àkúkì alù ọgọ́ yẹ tó wùn tá lè yẹ ohun òdẹ̀ omi akóyò ẹ̀hùn jẹun ilẹ̀ adọ́jọ́ ilé tó wẹ́pẹ̀ kẹfẹ́ gbódè náà tẹ́ ìyàmọ́dé ìyàlé ló yíyan awa ọ́ọ́ láìlà ìlàláwó muhammadu rasulullah ẹ̀rùn kí agbó ẹ kọ́ọ̀kọ́ ẹ adéjútó ẹ pàmẹ́ kọ́ọ̀kọ́ ẹ ọgọ́kọ́ dẹ́yìn tí kọ̀tírólì omi kí lọ́nà àwọn yájàdọ̀ ó àkàbìrí kàkiri ó dèlé dúrígà nẹ̀lú ó dèlé tí ìgbọ̀ lànú ó dèlé lóyìn kọ̀ lànú àmọ́ tí ó dè yí bí máa pẹ́ máa ló pé máa jẹ́ la ó dè igi ajá mẹ́la nínú yi ẹ̀ṣáṣá e, gbogbo kọ agbẹ̀hùn dúrí ẹ̀hùn tó kò dètè ní màmá ní ká tàdúré òní iná láì nà ọgbẹ́ mà tó ríjọ mọ́ bún tòdó òdè yìí ohun òdè lẹ́mà omi gbogbo àtúndé ògbòmọ́jọ́ ẹ̀dẹ́ àtúndé ògbòmọ́jọ́ ẹ̀dẹ́ kẹ́kà wọn máa wó ẹ́ ṣùgbọ́nàlá ilẹ̀ ọjọ́ náà olùdámi ọjọ́ dúkọ̀ lẹ́yìn ayé kàdó yíwì mí yé ẹni ẹnẹ kìí ké gbodè yébi odò tó gbàlàwó odò bí yóò dúnyìn kàjẹ máa ti mọtọ odò ọ̀sẹ̀ máa lẹ́ ẹ̀ka ṣe ájì anú máa jìjẹ gbanẹ̀ àwọ̀ akúlú ẹnẹ dúkì gbọ́lù dúdé tìdátá ṣe yìí kàmẹ́kẹ́lì àǹkẹ́bùtì. اتخذت بيتا إدبا غارا يهوي وشتا الله وينات يعني وإن أوحن البيوت أو ياموني فكوني كتويا سكتا ونيا بوتلي ياموني كما دوكو يجاني فكو لبيت الأنكبوت والله أنتوني يا غارا كيف لو كانوا يعلمون إيجا كما تدما أما تبغو مماما أو نكي أتبغو مبغو سمونا أتكلم لهيها كما مو بقدوا أبغو ماما يقدوا ẹni kì í gbéjú ẹni kì í ajú tí ọ̀bẹ́ wúrú bẹ́ẹ̀ lẹ́yìn ìnùbẹ́ kì í gbéjú ìyànùbẹ́ kì ti dada. mgbeki gbeju ọbẹmọ ma ne ga pa ìkọlẹ ojú ojúlójì ma ne ga ẹbìẹkẹbì ọhún ma dọ́ha ya ni wọ́n ya ni wù ma ẹbìẹ dọ́ha ya ni rúbẹ̀ wù ma múnugò dàgbọ́lẹ̀ ogókọlẹ̀ àìkọlẹ̀ ma mọ́ ọmọdún tuntun yíyẹ kékeré ẹ̀bẹ̀ yìí máa tọ́nà ìjàdẹ̀ ògbègbù mbéjì gbogbo ewu ewu má dẹ̀ ògbèjì apá bí ewu má bí àti dáadáa máa làwọn tẹ nya yìí máa nya mójú dákì máa yìí ká yẹ máa bí ejò ń bẹ̀wò máa yìí ká yọ ọ́ yẹ̀yẹ̀ máa nya pa máa ela ìjádájá nínú bí ewu akọ̀ ẹ̀wùta ma wọ́ ní èjò jigijigijigi ma ń ya pàm lórọ́ta yọọ úta yọ́wọ́ owó yọ̀gẹ́lẹ̀ ma ẹ̀la gbójà ẹni màkójà nìhún dẹ̀ mbéwu ma tọ́nà jà nìhún béwu sàbúgbónú mọ́

mgbe gbugbo gala nnukwu n'ụdabilo kuma komi na jame wunu neno ogala ma na ebe aṅọ ya ya mugbu nnukwu ogba nnukwu oya kontinu kwugbo ka mugbu stop ya wa akụkọ lọn ibe wu ka keke ebe akụ emi alonu agbewu manukpahe bịa n'oge oyi oji n'oyi deni mgbe wula nukpahe kwa oyi oji n'oyi wile migide adọla ya ọlawe amọna ọkọ abịa ewu akpa tubi Alaji meyi tite nwa abetila ihu ya je agba tubi emi ọjẹlẹ ẹyọ n'i playa máa kéèyàn yẹ ẹ eyi nà tíyàn kéèyàn jẹ. flyer ma dáa kéèyàn ma mú méyìn wọ́tíyàn ọmọ ní hama máa yá kéèyàn pé aláyé àtúbì bẹ̀káyé àtúbì ẹni akáàbìrí kà tí àyà mẹ́un kàkó bùbù máyò bòdò iná pàgbọ́ mú alè ugbákanú yá alè ẹni àmì káàbìrí máa yẹ na yé ìjòlọ́ yẹ̀yẹ̀ ayé ìjòlọ́ òwòyìí bàbá ya yobodo bubima ẹni èkì alẹ́ ẹ̀ẹ́sẹ̀nẹ̀ e dẹ́ mọ́tò mm, ajàmẹ́gbẹ́ wẹ́ orí ọgọ́ ìwẹ́kú ọmọ ẹnẹ̀kẹ́ ẹ̀sùn bí àtẹ́ lóheye ẹ̀rẹ̀ ẹ̀ǹkà ya ọjọ́ akọ̀ọ́yẹ́ àmàtùbí dẹ́ àmàtùbéwú àmàtùwọ̀rí adùwòtòwọ̀rí mẹ́dọ̀ àrẹ̀kí eyú tẹ. kí àmì ṣe àdó ẹ kí yẹnà ya kíta ẹ ẹmú tó orí ìdúmọ́yẹ̀dọ̀ rẹ kì í yẹn ìdó lamáyán la mọ́tò kí èyí tí mọ́tò kéèrè ẹ kàkẹ́ ẹ̀rọ ẹni tí mọ́tò ń èkó mọ́tò kí àwọn ẹni tápa èkó ìyìnà yẹ̀lẹ̀ kí àwọn ẹni yó omi ó ràjìlẹ̀ tọ̀ kẹ́ ẹ̀rọ ẹni gbẹ̀rẹ̀ rẹ̀ lẹ́ màmú tó orí gbogbo ìyàdá abájọ ìdí òyẹ́lẹ̀ àhàn ilẹ̀kú gbọ́ wọ́n máa mú dáyé ní inú kẹbẹ̀rẹ̀ ọ̀tọ́ máa yọ ẹ̀ ẹ̀ kẹbẹ̀rẹ̀ lẹ́yàkó adójú tí mọ́tò yìí tọ́ aláwọ̀kí máa nẹ̀rẹ́ yóò dùn wá مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل الأنكبوت اتخذت بيتا وإن أوحان البيوت لبيت الأنكبوت لو كانوا يعلمون يا نبيج ويا ما نبي أجو ممدو أجو أجو أكبنة النبي أجو ẹnu òyí ma mẹ́ni kẹ́dẹ̀ onugbẹ̀lẹ́ ọjọ́nu is god incarnated ẹni kẹ́dẹ̀ tó ọjọ́ onugbẹ̀lẹ́ tẹ̀lé láàrẹ̀ alhamdulillah ya mi kristian be ke nga bi roma ejo e ka ki jesus sojo me le to le bita ko le mi mi le ti ojo e to na jesus yi jesus e je sojo no jesus onu ko ka lo un jali aka du ojo un ti e i can on myself do nothing as i hear i judge it My judgment is just, for I seek not my own will, but the will of he who sent me. Thank you. Okay, book of John chapter 5 verses 30 to 31 there. Hmm. Yóò kọ́lọ́ mẹ́ni kẹsàn-án tún nígbà ọ̀hún agbọ́kúgbọ́ ọjọ́ tákùn ẹ̀ ti kọ́lọ́. Ta akún ẹ̀ àṣẹ̀ṣẹ̀rí atákùn ẹ̀ kàjọ. Ọ̀lẹ́ ọjọ́ ọ̀hún agbọ́ ọ̀hún adàlónú tákùn ẹ̀ kàjọ. Àjọ èkìtì ọjọ́ lẹ́wọ̀n adàlónú. ilé àti ọ̀pọ̀pọ̀ si ìdúlẹ̀ e ilé àti ọ̀pọ̀pọ̀ yìí ìṣẹ́ àkéèkì tí ó yọ́nà adẹ́lu náà ìṣì ẹ̀dọ̀ èmì náà lè bọ́dọ̀ mọ́ yìí jesus mọ́lá ń gbàtà náà bẹ̀kí mọ́lá ń gbàtà náà iná ló ń ná ló ń di the lord our god the lord is one ọjọ́ kìsì ó dé wa ọjọ́ lẹ́tọ́ ká tẹ́yìn tẹ́ muhammadu ìkàlùwò ìnàmà ánà abúdùlá omi àádúyọ jọun tí wọ́n rọ̀ sí olùhù oòrùn jẹun kì gbá mi jẹun láwọn omi àwọn jẹgẹ̀ annabi muhammadu sallallahu alayhi wa sallam ọjọ́ kí máa nà rẹ́jọ́ kí dáyẹ̀ wọn mana inna allaha ya إن الله يعلم ما يدعون من دونه وهو العزيز الحكيم إن الله يعلم ما يدعون من دونه قلت يا الله وين أتي جنيمة ما ما يدعون من دونه ẹ̀hùn múnẹ̀kàmú náà rẹ̀ ń lòfin ọjọ́ máa yẹ̀dẹ̀ rúnà bí máa na máa yá àbùdúnà magane ko máa yẹ̀dẹ̀ rúnà láti máa náà máa yá àbùdúnà mìndúní ẹ̀hùn máa rẹ̀ ń lòfin ọ̀hún kìtọ̀ ọjọ́ yìí ọjọ́ tẹ mú ara rẹ̀ ń kì náà kìrì ń ń èyí tó ń akúrù kọmọ lẹ̀yẹ máa wá rà rí ìwòlòmí ọjọ́ ọjọ́ tẹ́mà yìí àti akẹ́mù ilẹ̀nù ma ń tẹ́kàmọ́nẹ̀ dúdú ìyánlò ara rẹ̀ wọn adúdú adúyẹ ọlọ́lọ́ àmọ́nẹ̀ tẹ́mà dúdú ìyánlò kónúkẹ́ ìwòmánù ma ń ní ọjọ́ uzairu umadoki ezra ehi baibuli ezra ado ojú ẹnu jímọ̀ gbẹ́kọ̀gbẹ́kọ̀ lẹ́wọ̀n sí mara rẹ̀ ń kẹ́ ẹ̀tọ́ ọmọ ọjọ́ ọjọ́ kékeré rẹ̀ ti nígbò kíkà mẹ́nà kó ń ẹ̀tọ́ ọjọ́ kékeré ẹgbẹ́ of nehemiah ehi bible kó nà mẹ́gbọ́ ẹ̀ta yòbí ń kàn sí chief imam dẹ́gọ̀ gbáma aṣọ ọ̀húnmá ezra nínú gbogbo kìsì ṣe káàkiri dọ́là ohun àdímídímí kàkú ti ké yọ ọjọ́ àbẹ̀kú tí ọmọ ọjọ́ àrọ̀ ọjọ́ ń rẹ̀ àmọ́ ẹ̀nẹ́mdàlú yẹ yọ àmì jíù mẹ́ ọjọ́ ẹ̀rọ ẹ إن الله يعلم ما يدعون من دونه الله جنيما ينكم نهر رون بيوجو يدعون ينكم أقوادو يدعون ينكم أرارون يدعون ينكم أغويو أغويو دون من دونه لبيوجو كو من شيء لبيوجو أنه من وجوه لبيوجو وهو العزيز الحكيم وهو الله وهو العزيز وشهود ونقبايو إخوانك آيات يوم دونك بوين نجو بايو كنين الحكيم system mana du jẹun kí àwọn láyàn tẹ́kì àmúdalẹ̀ yóò kì máa nù wálúlán kì máa nù ṣálún kí àwọn lẹ́kìnnà kan aláhùsùn dú ẹ́ hiki ni hekima kiara wọn ti tẹ with full wisdom kẹwọn lẹ máa nà lọ dún àwọn aláwọ tó ń dúkì ní fáyọlẹ وتلك الأمثال وتلك الأمثال نضربها للناس نعم وما يعقلها عالمون وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون أولي جويك جد لولو دكدا ونيو ونيا غارة كاكوك دي الله أكا يعني وتلك الأمثال إلا شامي جوي ولو نسي na ha lè náà àádọ́lá yóò lẹ́tẹ́ àwọn nẹ̀ àmọ́ tabalẹ̀ tabalẹ̀ wà máa yà àkílò ha ilẹ̀ àrẹ̀lẹ̀mún bó tó ń dà pípé pàmọ́lá ẹkùnmà màkó dé jẹun tó ìṣe ní kúmà wéra rẹ̀ ń ní ìgbékìnnìjìmọ́ ọlọ́ọ̀dọ̀ kúmà ma ta wọ́n dada. ojiji aji ajokolo ali mgbe bụ ọnwụ dọ omi dada lẹ wọn ò dé wọn tẹ ka ọ ẹnka ẹ ọkọ ma dẹmú yí ọmụma anyị ma jalè tiwé tiwé tiwé tiwé alẹ bi dọ hàtà ma ọbẹ bọ omi dada dada wọn dé yé òun máa ń ṣe dada ma ọmọ ẹ ni dada tó yẹ ọmọ ìmí kẹ́ẹ̀dẹ̀ àbẹ̀ká ma ṣe gbúnú egbúnú bàkẹ́ gbúnú dọ́mọ́ ọmọ náà ṣe ní egbúnú dọ́mọ́ ọmọ náà ṣe ó dé kọ́lọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ alùkìlẹ̀ kò dé ìkì àṣẹ ṣáyà ó dé inú ìlẹ́sàwí ní ó dé iná tákọ́yà kì á fún má ta mẹ́yà ká tó dé óò. eli ugo kasudi dugu adamu na udoa kinizifika nga adamu nan tabale tabale galuko dachaja fowona ini yugide pe du imubi reju lolu de pama shodi basukata kolo kolo du ma kede ta shodi kamuna acha bo awugo de etini kenno ya gbo

accident kamu na ki fúgbọ̀ fúgbọ̀ rí òkòló yàwọn ìdẹ́tò òkòló yẹnadúlì ó mọ̀ àkó nẹ kí inú mọ́tò mọ́tò kí ní accident túlé olẹ́ àtóbi olẹ́ wà tí ní inú yẹ́ ń gbó ó yà tí lẹ́mẹ̀lú àkàyè lè bí ó yẹ ń rìn àdẹ́ ọjọ́ kì àyàkó ẹ̀wọ̀n èyí tánì ukọ́ àtàyà àyàkó kùmà rọrùn ama tso da wotɔ do mɛmɛmɛ yi gbanɛti koko kìí ma tó kó ata ìkó ni dɛ kókó ata yà kó àti òwú dó akó kó òwú yà kó àti ìwàmù dúró yà kó kó ìwàmù yà kó ìwọ́n lè kó lè mɛ hùm èyí kà mɛ kẹlẹ́ ọ̀la yìí bá aba mɛ màkà gbìtì hẹ́ tẹ yìí ìwọ dúdú odò yìí àpò olódúdú odò yìí la. ọ̀gá ikọ̀ wọ lọ́lọ́lá mí ẹ̀hà àmọ́ ka ọkọ̀ kpeli kàmẹ́ pẹ́lú abẹ̀lẹ́ mà ẹni kí wọ́n gbé ha, ah, ah. áá ẹni kàmú nà ẹ̀rọ yàwọn agbọ̀wú yìí kì wẹ́kẹ̀ ní òde ekuma rotọ́ ha ekuma ṣe plastiki hari òde yíṣọ́ọ̀sì ẹmúta tíyàn bẹ́bà ní òde yíṣọ́ọ̀sì ẹ̀dọ̀ mẹ́rin abẹ́gúnmẹ́rin òyìnbó yíṣọ́ọ̀sì ìnúgbókò òyìnbó ma máa bọ́ dágópa má mẹ́rin anibi muhammadu olikun máa bọ́ àmà káàkiri gbé lẹ́dọ̀mọ́ káàkiri dọ́mọ́ mẹ́wòótọ́ anibi dúkòkó dúdú ma ka àmà káàkiri dọ́mọ́ anibi nu ododo anibi sọ yọmi wado ŋun akpara rẹ ŋun re ya amaya ti akolo de yìí ẹlẹtẹ fi suratul tó lè hajj alahu yẹni ya ayuhan naaso lórí bamasalon fasami xoola. يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا وإن يسلبهم الذباب لا يستنقذون ضعف الطالب والمظلوم وما قدر الله حق حق قدره ما قدر الله ما قدر الله حق قدره إن الله لقوي عزيز بارك الله فيك الله يعني يا أيها الناس أوه أمامنا أوشامنا كل كل دوم وجدوا دومي يا كوبي قلباني بمحمد كتن duriba mathalun fastamicuu la maɗolla jowee kate menneturo jowee la in alladina tadicuuna min duni illah ay in alladina tacbuduuna min duni illah amen kumerare malubyojoy ma kobukoumay ma kpajeumay ma kpajeewo aɓe kuma kokatebe umay ọ̀pẹ́ ìwúdé ọ̀pọ̀ ìpáyà abẹ̀kọ́ òpò ìpáyà òpò ìkọ́ta mẹ́lá bégébégébégé akóṣùṣù lòun máa míndú nílá ìpẹ̀kọ́nà yọ́ta nìyí tóbi kí yẹkùnmẹ́nu yẹ gbó kí yọ kí mọ́ ẹ kí yẹ kọ́kọ́ kí ọ́

ngodo ko ki yodo ka jama ji moto da mo de lek ma mare mayo o jama le o ne gaba dia kaka o de mo de sei ngodo kana du ne o ya ne o de ka je ngodo ki ne ma mo de lek ko wala o jitamaru da ba kuma ro yi lahu o ne ke produce asiji ọjọ́ ẹni gbégbé làmú dèmẹ́ni kéṣe gbégbé lẹ́ni wọ ìyẹn lókùnkùn òṣùbẹ́ẹ̀bù ṣe yá ṣẹ́hun ká ṣíṣí ẹ̀rìn màkó mayọ́ lóde èédú ká ṣíṣí mú wò fìrà mayọ́ ká ṣíṣí ayámẹ́lẹ́dù kọ́ lóde láyé sẹ̀ǹkìzúhù mínú àmóde lẹ́ẹ̀ni kí bá ṣíṣí gbẹ́hun ká ṣíṣí wádùú kọ́ enwe gbaru kuma ko yonwu ma edu ka ti si atanu ka ti si mudu halo ma nike kuwa ti si mana kakikeri dutere enwe gbaru o me eya mudu enwe gbaru kuma ko yonwu de kasi si wado ma nike bode batanen amode nike bade si batanen imudu bela ki kodekivajusi si ya kan ka ti si dalo ki gwa ti ti mane ki bomu gba o de ne ka te un ala ye kai bo fa polibu iu gbo tabale tabale a polibu a tene un yo de yo de owo a tene ora ki jiji yo de owo a te tene opalu yo de owo a te tene oko yo de owo atẹ́nà ọmọ yóò dẹ̀ ọwọ́ ẹnẹlẹ́ pàbí ẹnẹ ògbò ìyẹnà tó kàtàtà balẹ̀ wọlìmẹ̀tọ́lúùbù onugo ode matene unyo ngowo ode ngo pabie tabale tabale yo kolo ode ka genele ka pe gboko de ne pe ma ole ni ma qadarullah

eki tokolo kadugba jita kadi rimu salama tomo ya kẹwọn akpẹngẹ bi ẹlẹ rimu lẹyẹ rimu yìí hàn ẹgbẹ́ la dìde mẹ́yẹ mẹ́wọ́ yí dé o kẹwọ́ jẹ̀gbìtì yìí ni wọ́n mẹ́yìn yẹn tó lè tẹ́kẹ́ lẹ́yìn ó yí ẹ. ọ̀mẹ́kọ́sọ́ tó dùn wá yìí ó practical gene tí ó dé jẹ́ dọ́là kúmẹ́gò yóò wé wúyẹ́ jẹ́ dọ́là yóò wà tápì ó wà dẹ́kùlú kí ó jẹ́ dọ́là kóbító ní ìṣàkúmẹ́gò ẹ ọ̀nà ọ̀gẹ́ lẹ́kì wéwé mẹ́rin òjẹ́ omi anyálẹ́ mọ̀ yígè ohun máa ta pààlàwé ohun mọ́tò pààbàbàbàbàbà yìí ẹgbẹ́gbẹ́gbẹ́yàn mẹ́rin ọgọ́rin dúró

ọjọ́ kẹ̀yìn agbọn abẹ́yẹ kó kú ma mẹ́ẹ̀lẹ̀ yùbíàgó abẹ́yẹ yú kẹ̀ẹ́bẹ̀rẹ̀ ń bíàgó yà kẹ̀yìn alótẹ́jọ́ náà yà ọjọ́ lẹ́wẹ̀ pàmò mà ẹgbẹ̀ gúnmọ́tò mẹ́tẹ́ dẹ̀ ọ̀yà nìmí ama tó ogun pàmò anyájá ẹgbà ma tó ogun dọ́là kọ́ ẹgbà ma dọ́là ma tó ọdún ilé ẹgbà yẹn ma mú iná mọ oyí tòlè ama ènìní mẹ́túmọ̀ àmẹ́gídò yìí náà mẹ́túmọ̀ ènìní. mẹ́gẹ́nẹ́ tó kà mo yáwó yàwó bíbíbíbíbí mẹ́gò mẹ́ra mo yí o yàwó ọ̀nà àtàjábọ̀ ó má pẹ́ dọ̀ kó múnà mẹ́lẹ̀ pàfẹ́fẹ́ mẹ́wọ̀n ma pọ̀ yàwó ma pọ̀ wọn onígbònogbò mẹ́wọ̀n. mẹ́yẹ wẹ̀tẹ̀ ẹni lẹ́yìn ló di a máa tún yá nà máa kó wọn tó ẹni kànú báyà rẹ̀ ọ́ ní ilẹ̀ ọjọ́ kan adọla adọ́lẹ̀ ẹlẹ́tẹ̀wìn àbẹ́lẹ̀ pàmò jí méjì méjì méjì méjì. meji meji. mẹ́rin ọ̀gẹ́lẹ̀ àbẹ̀kúmẹ́rin mbókò yí àwọn yàmátọ̀ pírẹ́sọ̀ ní mbókì mọ́sọ́gbà mẹ́ẹ̀tọ̀ mọ́sọ́dún ìrìgẹ̀sẹ̀ kí a máa ké mbókò ṣùgbọ́n àyàyìn nẹ̀dẹ̀ bí nẹ́nẹ̀ náà kẹrẹ̀ bú mọ́ ẹ̀hùn lẹ́bẹ̀ amẹ́dẹ́gẹ́ ti tọ́jì gánẹta ọ̀nàgọ́sẹ̀hùn ní alùlẹ̀kọ́ oyíkòyí àbó ilẹ̀ dùn àmàpákàyà méjì méjì bọ̀ọ̀fà kọ́ọ́líbú wọ́lì mẹ́tọ́lọ́bẹ̀ ọgọ́jọ́ kárẹ́ ìgbò tàbálẹ̀ tàbálẹ̀ ìgbò gbà ń kèrí ẹnẹ̀ gbò ń gbà kèrí tàbálẹ̀ ege àtòdè wẹ́lìmẹ́tọ́lúùbù ẹnẹ̀kùn àtẹ́nù pàríyàn ohun ẹlẹ́jẹ̀nẹ̀ lọ́mọ̀ ó dẹ̀dẹ̀ òun náà kèrì ní òun là nínú pàríyàn òun náà yóò dá gbẹ́gbẹ̀gbà kan ohun ohun wọn yam yam yam yam yam yam yam ìgbọ́nlùgbà yóò gbogbo kì kóde wọn a má jàjọ yamuyamuyamuyamu yìí kóde ya kóde àmúnẹ ó déhùn démi kùmọ̀ kógẹ̀ ní àjàlá yóò kó ìyàmú òdè kó yóò gbáà ìdàbídá ìbàbà kó mú òmìnà jánẹjọ́ ó nùgbò òdè yóò yá gádágbá rí ọ̀pàkójákádógún

takode kama tanga mia cheta kama mododo dele waji kamu di na yuge de ya kafiri a kafiri an Allah kanwa yani wa ma qadarullah haq ma qadarullah haqqa qadarihi oh ama chode ama baro de ro ama yeto de obi amma can da kunya munawa ma qadarullaha ma bugahi mojon ma buko yima mojo hatta gaskiya qadari hal ko yima mojo de ma bu mojo al ko joden yo ma qadarullaha ham kan qadarihi ham ko yo ma de yo gala na de de de so gala no magane ko wa ma qadarullaha ma bu yima mojo ni

ọlùkọ́lọ́ èkù nẹ́gbọ̀n àdúmí gbogbo kálẹ̀ gidẹ ń yà ọjọ́ ọmọ ajẹ́mọ̀ wọn lọ kọ́lọ́ mi ìmú pàdé ó lè ní ọmọ ẹ̀jẹ̀ máa kọ̀lá yìí. ẹ̀hún kì í gbọ́ أمولي داماني كده في سورة الأنكبوت الله يعني وتلك الأمثال إميت ضرب مثلا فاستمعوا إن الذين يدعون من دون تدعون من دون الله لم يخلقوا ذبابا ولو اجتمعوا له أه؟ وإن يستنقذوا منه شيء وإن يطلب منه الذباب شيء لم يستنقذوه لا يستنقذوه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز ما قدر الله ما دفعه وجو حق قدره ما دفعه وجو ما دفعه وجو ما دفعه وجو Ma bẹ̀ gàhì mọ́jọ́ ọlọ́gàhì kọjọ́ Inna iná lọ́ha jẹ́tí aláwọ̀ ẹ̀nà tẹ́ lẹ́kọ̀wí yún wọ̀lọ́ yẹn akasi akáṣẹ́ lẹ́hùn ṣe aziz èyí pàyọ́ yóò àti ẹ̀hùn dú ẹ̀hùn dú àníkẹ́ bọ̀ yìí wọ́n ní mùtọ́mù the mighty in power ẹmà yẹ ìdárò náà yà ni mọ́ rúdò yíyọ ayẹlẹ́ ńlọ́láwíyá ni wọ̀tílkẹ̀l àmfẹ́lú náà dúró hàlì eh, náà sí wọ́n máa yà àkílò ha ilẹ̀ àlìmún nùgbódú kì ń dá pépé pọ́ọ̀lá yìí mọ́ pọ́ọ̀nù òde pọ́ọ̀lá dókìdú lógbó òde kọ́ gbàdútù kọ́lọ́ mọ́ agbóyí ní ilẹ̀ olùkókè òbẹ́tì na gẹ̀ẹ́nẹ́ mayọ́ ngẹ́ni aláwọ̀ ní ma ọgbẹ́ ilé ẹ̀dùn wọ́n mọ́nà aláwọ̀ marzukuna tilkali ilim aláwọ̀ marzukuna tilkali ilim o sama rọ́sì kúnà fil ilim aláwọ̀ ma jàánà mina rọ́sì kúnà fil ilim yá zaljalali wal ikra ó anibi ibrahima ẹgbàgì nọ́dọ̀ ka'aba iyo jane matka ngani ibrahim adaga chadwa yani rabbi ijnibni wa baniya adayalan wa ko suratu ibrahim رب اجنبني وبني أن نعبد الأصنام إنهن رب إنهن أضللن كثيرا من الناس نعم فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم النبي إبراهيم أدعوه كثيرا يعني ربي جنبني وبني النبي أجوه ẹnu òjìmọ̀ gbẹ́kọ̀gbẹ́kọ̀ níbi ibrahima jẹ́ ni rọ́bì jì níbò ní ó ọjọ́ ìwòmí gidẹ́ yìí jì bí ebi ń nà tẹ́lẹ̀ kí lè kàdó yé mi ké tẹ́lẹ̀ òun wọ̀bẹ̀ nẹ́yà omi pàmà mi àmà mi méjì gidẹ́ òun níbi ibrahima pa níbi ishaqo anibi ismaila pa anibi ishaqo náàbí wẹ́kẹ̀ sọ́jú ìbí oyá mọ́ ma méjì gílẹ̀ kẹ́kọ́mì náàbí ebi ẹ̀tẹ̀mí ẹlẹ́mù kẹwù méjì yìírú fi omi wọ̀bẹ̀ ní ìyàpá ma mi méjì gílẹ̀ wọ́wájì jìrẹ́hùn ẹni àbúdàl àfnàm bèèrè rúdì tẹ́mànà ẹ̀hùn tí kò dẹ̀rọ òde tádọ̀ wa àníbì ọjọ́ khalilullah ẹnẹ kẹta ẹ̀mú nẹ̀wí ilẹ̀kọjọ́ ti pé yóò bìí ilẹ̀ gbogbo ti tálá ilẹ̀ ẹnẹ kẹta gbẹnu ìyíma ngbò ìyíma ẹnẹ kò dùn dé repeat ìkùrán ẹ̀gà 72 places lójú pàrọ̀ àdínì kó kọjọ́ kò kọ́ lẹ́yìn ọyọ́ ebi ń kí bí ọjọ́ dẹ̀ yẹ́ni ó rọ́bì ẹwò mi pàmà mi yìí rí àní àbúdẹ̀l àsìnà bèèrè rúdè tẹ́mà rọ́bì ó wẹ́ odú mi iná wùnà ó àmó ódé kọlàn ódé lùlàn ódé ganin ódé gbọ́làn àmà tabalẹ̀ tabalẹ̀ influence kọmọdé ní yá múnú ìyánẹ mgbógi mọ́ múnú kèbìrí ìtumọ̀ ìpáyú lè yóò o a ma yé tó dé òbí a ma gbótú wọ́n dé abógi gbóde mẹ́dọ̀ yìí màmá mo nẹ̀nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́ kó lá ẹ̀yà lóòkòlò àníbíà muhammadu kì á sórí àmẹ́rin òdìwọ́n wa ẹ̀yà lóòkòlò àtàmọ́ òkòlò bókìjà máa bàpà máa ń lè tuntun kó pákà ọgọ́gidẹ́ ẹ̀lí bẹ́ẹ̀lì kìdá gbọ́ ọ̀nà kìtà pàpà bẹ́ẹ̀lì kìdá ìnáyẹ ọkọ̀ òkú máa dùdù bí agóhùn nàdẹ́yì má gbogbo mọ́ ẹni akɔ jɛgbɛjɛgbɛjɛgbɛjɛgbɛ ewu ka akɔlɛ ɔdɔmɛ takileku de ati ali akɔlɛ anayinu akɔlɛ la yɔ amɔtɛgi ni ɛdɔ ka kɔ ìyága dɔmɔ ɔhàn mɛ akɔ ɛkɛ dɛ ti yóò wɔ yɛ dɛ ɛri ɔ ɛnka ɛdamɔ mɔ ifu ka damɔ mɔ hàn pɛɛlɛ takɔ ɛlikɔwò dɔ ìṣòro tó hàn ma. o kadọmọ yà nínú ìrìnká ọ̀dọ́n mọ owó ọ̀làmúlọ pẹ́ẹ́lẹ́ ìtọ́họ ọmọ mbogala kéèta nàmẹ́wìn mbogala kéèta nu mọ́tò ǹsẹ̀sẹ̀rì ni wọn ǹrẹ́lú yìí dàgbọ̀ ó yẹ apẹ́ẹ̀pẹ́ẹ̀ akú atikọ̀ ọ̀bàlà atikọ̀ ẹ̀bíà máa wú èpò kọlọ. mako jimi zidere ni igbo huhula ti o de onunununu yi ina ni ọpọpọ mẹwọn idu jamode rẹ èrìká ọdọ ude ọwọ òmùnùmùnẹgùn àti òdèyàn àtàmà bíkì ìnẹgùn àti òdèyàn ayọ yìí. ogige omeju ele na ga eju se bijo kwa eju nwa nwala yi ogige ya piramune ogige oju owe meju deyin ogige ni o de ma te hamu na abajo yi èrè ká ń zẹ̀rẹ̀ fáwọn onẹ̀nẹ́ agbámà mẹ́bìrí mú ihun ẹni ẹ̀tùtùlọ àmà àjẹnulẹ́ yàá ká mẹ́ra rẹ̀ ńàmà àmà àjẹnulẹ́ ní ilẹ̀ nílẹ̀ kálẹ̀gùn ọ̀nà dúnwé ńwòdè ńwòdè káwẹ̀ múnẹ̀yọ́lá ohun ẹ̀yà wá ọ̀nà dárúbọjọ́ tẹ̀ todulẹ́ngà níbi ibrahima yẹ́ni rọ́bì ìjìnibí ní wọ̀bẹ̀nẹ́yà أن نعبد الأصنام ربي إنهن أضللن anibi wa muhammadun sallallahu alaihi wa alihi wa sallam idi bi un ki abi ojo gabal ki wey musnad imam ahmad bin hanbal yani allahumma a'udhu bika an ushrika bika shay'an wa ana a'lamu ya o ojo na bi kuna da ndogo kowe kuma yugede cha kuna da ndogo kowe ma ajami eh, na tat eh, na batane ko boe kowe na lele kuma kenge rudego kowe dei kuna da ndogo kowe wa udhika an ushrika bika shay'an wa ana la ala. na ngote na batane ko boe kuna da ndogo kowe kuna mani ejongi eh, doge na lemini mana ngoke bili wina boa hatama ya e waka ngoje mazala jato ato katui take bili ko yanga macho katu to katu tauhidi uri tawi tauhidi jo memele ama to katu jele yo munak maja bejere kai machi to yoke mana rejo donwa igidai in allahu aka wọn ọdọ jíjọ lagidai yẹ nihi خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين خلق الله السماوات والأرض بالحق الله نجلق نشي بالحق والأرض يمونا ما نموتك بالحق بيؤجي عدلتي إسونا ما تدار الحق يعني العبادة كما رارموك سوجو مش الحق إن في ذلك أنك دون يلك فأنا يكوزوسي لآية والله يلتا دون للمؤمنين ما بيك ما نكدو نجو أجيجي كاتي وفوكي نكدو نجو ما ìgbókè adẹ́hùndẹ́gọ́kọ̀ ọjọ́ jẹun akádéhùn mọ́ nímọ̀nà ìdẹ̀hùndẹ́gọ́kọ̀ ọjọ́ ìyàgbàkọ́ náà tẹ́nà ọkọ́ ìdẹ̀hùndẹ́gọ́kọ̀ ọjọ́ òǹgbé tẹ́nà wọ̀gá ìdẹ̀hùndẹ́gọ́kọ̀ ọjọ́ òǹgbé ورحمة الله وبركاته